ẹ máa lọ wá history àkọlù wa fún mi. àkọlù by foot kí ni báyìí fi wá pè náà sófẹ́ pa wá ni. àkọlù kì í ṣe nǹkan tá a lè sọ tó ẹ̀ báyìí àyàfi tá a bá rí atọ́nà. wọ́n ní ẹ̀rọ àwọn student lọ sí àkọlù sẹ́ẹ̀dì ẹ̀gbọ́n bíbẹ̀ yẹn ṣe deadly. I think I'm convinced. What? What? You are trapped now! You are fucking trapped! students missing under your supervision. ọmọ ọdọmọdọmọ ránṣẹ́ ẹjẹ́ tó rúkọ̀rú kí ló ṣẹlẹ̀ náà. you should be thankful to me pé àjẹ́ ah, káwọn ọmọ ẹ jẹ́ theory student nìkan they are now practical students wọ́n lọ ọbẹ̀ wọ́n fojú ara wọn rí. professor matthew this is murder you are a murderer. mi inú mi máa dùn tó mi get kìíní ẹ̀gùn I will be so happy ọlọ́run. máa bẹ́ ọ̀dà ẹ̀sìn. ah but sami tó bá ń pẹ́yìn lẹ lówó lọ́wọ́ báyìí nírú gbogbo bá ṣe ń dòwó nínú ilé yìí lẹ́mìí wá tí dájú kò fún yẹn lẹ́nu tèèyàn nínú ní lack. sọ́mi pé dáàdi máa change. kò sí wàhálà but next ẹ̀yin ló kàn nílé ìtẹ̀ ẹ máa náwó gan ẹ máa fà ẹ máa náwó ti dájú lọ. ṣé màmá ṣé àwọn ọ̀sán nínú ilé màmá tún máa lé yín mú káàkiri ni is not fair now why are you doing this and you're always doing it. what else do you want from me kí ló tó ń fẹ́ ṣáàdúró ọ̀rọ̀ tá a ti sọ yẹn ò tí ì tó ni. Ah, no no no no no ẹ wúrà ṣe ti rí màmá yín báyìí. ẹ màmá yín gbàgbé pé gbogbo nǹkan ló lásìkò ọ̀tọ̀ lásìkò ọ̀rọ̀ ọ̀tọ̀ lásìkò iṣẹ́ àsìkò oúnjẹ àsìkò ooru àsìkò oòrùn àsìkò ọyẹ́ gbogbo ẹ̀ ló lásìkò. I am going for work. Ọ̀rọ̀ tí mo sọ gan ò tí tó twenty minutes. Oh. Tí mo bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àwọn kan tí mo sọ pé a máa di ká bá wọn discuss. Òun mo ń bá wọn sọ o. Ẹ ti lò more than two hours pẹ̀lú mi. Irọ́ ìyẹn o pẹ̀lú ẹ̀ because I was dressing up for you. Please ẹ jẹ́ kí n dé. Àbí kí kú ń ṣe pé yà ń jẹ yín ẹni tó bá rí màmá yín sìn tó bá wọlé tó jálejò. Ṣọ́ọ̀nì ni mò ń fìyà jẹ wọn báyìí. Ẹ wọ́n ṣe dojú rú. Tókò bá pẹ́ téèyàn náà ìyà kọ́ ni. Please, tí n bá dé láti ibi I continue ọ̀rọ̀. Um, àwa ìwúrà ṣé ìwà àti iná rẹ̀ àbúrò ẹ̀ ṣe sọ̀rọ̀ lánàá lórí fóònù. bẹ́ẹ̀ni ó pè mí ní alẹ́ àná. ó ti explain everything fún mi torí mo ní kó pè é kẹjọ settle ẹ. lọ́ládé i'm off all right take care okay. màmá a máa sọ fún gbadé. inú mi ò dùn inú mi ò dùn inú dẹ̀ ń bí mi. ọ̀rọ̀ yẹn náà ni mo bá sọ kò tí mi ti sọ tó kò jáde ìgbà ọ̀la á fẹ́ sọ ewu efi wọn lẹ ẹ máa sọ díẹ̀ díẹ̀ fi wọn lẹ. ẹ sísá mi kan tí mo yín bá yín sọ nìyẹn kàkà kó rọ̀ lára ìwé ṣé ló ń le koko sí. ó tiẹ̀ lè mọ dájú ẹ̀ jù ó lè mọ lóòótọ́ ó lè mọ. ń bẹ̀ wọ́n tún yín sí. Adichi. Oya filẹ̀ fún. Adichi. Filẹ̀ fún. Adichi. Filẹ̀ fún. Oya gbé fún bàbá mi wá. Bàbá o. White white bàbá o. Combination. Àgbà wo. Ọ̀gá o. Bàbá oníwà. Ẹ ń bo ń bo lẹ̀ ń lọ ń bo lẹ̀ tí ń bọ̀. Ọ̀ àlọ́bì kankan yín la dóde àádẹ́dòdè yín láti ní mọ́tò yẹn kẹsẹ̀. Ẹ kàn tí ì tẹ lásán ni. Ẹ lè tí ì ti bọ́ jù. Baba, eh. bá a ṣe rí isa eh. kò yé eh. hmm, láti mọ̀ pé kú bọ́lọ̀ ṣe kí ni. kò ké bí eku. kàgbó ṣe kí ni. kò tún gbòògà gbòògà. Ah, ah, bàbá a ti yóò. ẹ nípa mi ẹ̀yin voice ah, àrò mẹ́ta tí ò ń dọbẹ̀ ní. nasu. ìbá ti rí festus. wàhálà ẹ̀. n gbọ́dọ̀ rí ṣẹ́gun. ọlọ́run bàbá mo gara. ìbá ti rí ṣẹ́gun òun dà bí ìdá bí ayọ̀. màá rí bí ìṣáà ni. bẹ́ẹ̀ ni bàbá mi language yín ò yé mi dáadáa. eku ah, ah. bá ti ké bí eku. ẹ eh, eh, ké bí ẹyẹ. lọ́wọ́ eh, ajá sí lókè. ee bàbá. ìyẹn dìbò ìyẹn dìbò. Ah, ìsàlẹ̀ ló wà. ẹ da lẹ́nìyàn èdè tẹ́ ẹ̀ sọ fẹ́ yé mi. bàbá ó yé yín ó yé yín. ó ti yé mi. ẹ nípa mi sẹ́rí ẹ mọ̀ ẹ̀yin boys lẹ máa ń ṣe nǹkan tó dùn mí ẹ ẹ jìnnà sí mi mo nífẹ̀ẹ́ yín gan mo like yín ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé mo like yín ah. ó bẹ́ńbẹ́ kò bẹ́ńbẹ́ ẹnì kò ń jẹ́ kí ìlú fẹ́ ẹ ó ti yé yín ó yẹ kó máa yé yẹn máa kí ẹ ah, ah. ẹ wò ó ẹ ń jìnnà sí mi ó yẹ kẹ́ máa pè mí lóòrèkóòrè ní nọ́mbà mi náà bàbá ń bolẹ̀ wá o báwo ló ṣe ń lọ o báwo ló ṣe jẹ́ o kì í ṣe fi ta ilẹ̀ kan máa jókòó síbi wíwí ó tọ̀ rí. ẹ súnmọ́ náà ẹ súnmọ́ bá bá ẹ súnmọ́ ẹ súnmọ́ bá yẹ ẹgbẹ́ yìí. bàbá jẹ́ mi lọ́wọ́ àbí àwọn olùwà jẹ́ pa òtù èmi wà lápá òtù ẹ dúró ẹgbẹ́ bàbá fún òjò apá òtù ẹ jẹ́ ká bàbá yẹn ga sí. báyìí dúdú sí la máa lọ o. èèyàn ló máa gbà á ní. èèyàn fi ẹwọ́ tí a fi yẹn lẹ̀ jẹ́kẹ́ mi tò. èmi jọ bàbá àwọn bàbá lè rí bàbá ẹni ní kí wọ́n sáàpù owó báyìí lẹ̀ máa dẹ̀ lò wẹ́ no problem àgbàlá tọ̀ kí lẹ́ rí bàbá. mi ò ní hard currency. ọ̀rẹ́ manage náírà yìí. bàbá transfer wà ẹbí tí wà. bàbá bá kà ẹ̀ ń kà tẹ́lẹ̀. ẹ̀ kà bàbá bàbá ẹ̀ kà wá ẹ̀ bá ń bá ló ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ ló bọ̀ yìí. bàbá yẹn Ah ah ah, ah, ah, ah, ah, wá wá wá wá wá. kò fi ṣerun àtàwọn nǹkan tó kù tó ló fẹ́ ṣe. lẹ́sùn wa. láàrin. kò lè rí irun tó fẹ́ gẹ̀gẹ̀ kò dẹ̀ lè ra one out ẹ̀ mo ẹ̀fọn ṣe pé one thousand ló kún gbogbo tí mo kó fún yín. ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ fi mọ́ mi lọ́kàn balẹ̀ ẹ má kẹ́gbẹ́kẹ́gbẹ́ o ẹ jọ̀ọ́ Lánrè má bá wọn fa kinní tó ń yẹn má bá wọn mọ̀ mú kú mu yẹn mú fọlọ́run bẹ́ẹ̀ o school ni kò kọjú mọ́ o ìwé tó lọ́ka léèwé ni kò kọjú mọ́ o pay attention in class please sista mi ẹ ṣe mo appreciate you thank you very much. ẹ ṣe gan ni sista mi ọlọ́run àtúbà máa ràn yín lọ́wọ́ inú mọ́mì gan dùn gan wọ́n tún rán mi sí pé kí n máa dúpẹ́ ẹ kú gbogbo gbà wá ọlọ́run àtúbà máa gbé yín lókè. má wọ rẹ ṣáàjọ nítorí ọlọ́run má lọ gbóyin wa lé o mo fọlọ́n bẹ́ẹ̀ o ọmọ apá tó ń tẹ̀lé kiri yẹn ọmọ yẹn ń ṣọmọlúàbí o tó bá fún ẹ lóyún ò rí mọ́ o ṣọ́ ara ẹ o báwo ni mi ò ní mo dúró ná kí ló dé pop sí yín ṣe máa ń ṣe bẹ́ẹ̀ yẹn. wo ṣoré mi gan-an ìbéèrè tí most people tó súnmọ́ mi tó máa ń bi mí nìyẹn tí mi dẹ̀ tí ì rí answer tí mi tí ì rí fún wọn báyìí. <laughs> ó ga o kí láǹfààní orógbó tàpá tí ò láwẹ́ ajẹ́ okòrò a tún fẹ́ fi gi ẹ̀dá náà ṣàngó sọ wípé ọmọ ìyá òun ni. ìwọ sórí nǹkan tó ń bà mí lẹ́rù báyìí ẹ òun ni pé ti bá gain admission ó sọ mi pé dájú ò fún mi lówó. <laughs> kí ló dé ó le tó tó báyìí ni. ó le jù bẹ́ẹ̀ lọ ebò dúró ló jẹ́ kí n ti ẹ̀bẹ̀rẹ̀ kankan lọ́wọ́ ẹ̀ lọ torí ta bá ń sunkún àmàrí mọ̀ iṣẹ́ òwògbọ̀n ń dájú ẹ̀ méjèèjì ẹ mọ̀jú kẹ́ máa ṣe wótòwótò lọ ó sì jẹ́ pé ìdí jọjọjọjọjọjọ la bá wọ̀ ó fi nǹkan tó yẹ kó sílẹ̀ ò ṣe má tó wà ní oh check out ò lọ bá ẹ wá dúró bíbá yẹn sọ̀rọ̀ ọkùnrin bíbá gbogbo nǹkan tó gbogbo ẹ̀ mọ́nìjà máa gbọ́ ọmọ kí mo gbẹ́ ń ọ̀dẹ̀ burúkú òponu wo tẹ́ o bó ṣe rí ó lè ṣe ọwọ́ àlà wọ́n máa ń tí èdè àti ìgbọ́dọ̀ pé gambari tá à ń sìn bí nìyẹn bó ṣe wà là báyìí náà ló yẹ wà là náà olóyè máa ń dá sí gbogbo ọ̀rọ̀ tó bá wà. ah no wonder. mo fi sọ́ọ́rì sí mi dá out Bọ́ládé mọ́mí Lánre who is that? Wúrà mọ́mí Lánre. iṣẹ́ tí dáadé ń ṣe nìyẹn. Festus kò ń ṣe pé ó wù mí náà láti sáré sọ bẹ́ẹ̀ yẹn àmọ́ okó kì í farapamọ́ fẹ́ni tó máa sìn mí dáàdì mi ara lé àwọn ògbádùn àwọn àwọn fúnra ẹ̀gbọ́n ògbádùn ara ẹ̀ àgbádùn wo dáàdì mi akànjọ ọmọ olówó lásán ni mo Festus ìwọ nìkan ni mo mọ ọwọ́ ẹ̀ ládùúgbò ìwọ nìkan mo máa ń bá sọ̀rọ̀ ládùúgbò ìwọ nìkan ni mo mojú ẹ̀ ládùúgbò mo dẹ̀ mọ irú èèyàn tó jẹ́ ni mo ṣe mọ̀ pé ìwọ ni best person láti fi rọrọ̀ yìí lọ i need your help <laughs> mo fẹ́ máa gbádùn wo dáàdi mi mo fẹ́ kí mọ́mì mi àtàwọn àbúrò mi náà kó gbádùn wo wọn. rọlá gbogbo nǹkan tó sọ pátápátá ni mo gbọ́ ó dẹ̀ yé mi yékéyéké àmọ́ má jẹ́ kí n pààrọ̀ fún ẹ èmi tó ń wo yìí mo fi ojú jọ ẹkùn ni mo ò lè pẹ́ wọn jẹ mi ò lè dé gbogbo lẹ́vùn tó ń tì mí sí i Festus mo mọ ẹ dáadáa. lọ́nà wo. mo mọ ẹ dáadáa ládùúgbò i know say you be straight boy mo dẹ̀ mọ̀ pé ah, ah, ṣebí mo mọ nǹkan táwọn èèyàn sọ pé mo gba research dáadáa ni kémi náà tó lè take bold step láti wá bẹ̀rẹ̀ yẹ kó mọ̀ kémi mọ nǹkan tí mo sọ mo dẹ̀ mọ̀ pé ó yí ẹ̀ o kàn ń fẹ́ máa fẹ́ kan tọ́nà fún mi ni help me now Festus jọ̀ọ́. ok kí wàá lọ fẹ́ kí n ṣe fún ẹ gangan. bò. Festus kókó tó sọ ẹ <laughs> o mọ bí òkú owó káwa ó yẹ kó o rí bẹ́ẹ̀ dẹ́ ó gbọ́n wà tó sọ tí ó gbọ́n wà tó sọ fúnra rẹ̀ because fúnra rẹ̀ o bẹ́ẹ̀ sẹ́ẹ̀ sí àwọn ẹ̀rọ bẹ́ẹ̀ ti lọ lọ́lọ́ irú rọ́bìṣì wo ni ẹ ah I'm not going to be part of that mi ò ní yẹn ń àwọn sọ̀kọ́tì. ẹ bọ̀ ọ̀rẹ́ kí ni mo tó jẹ́ big deal nípa ọkọ̀ tí wá sí kò sí big deal mẹ́rin àwọn kò sí big deal. yeah. best talks ilẹ̀ yìí sọ̀rọ̀ báyìí yìí sọ̀rọ̀ pọ̀ fún mi. nínú gbogbo nǹkan tí Ọlọ́run dá èèyàn ẹlẹ́ran ara báyìí ló burú jù who knows bóyá wúrà fẹ́ set yẹn ni. bébí ẹ̀wọ̀n ló rìn i'm talking from experience. <laughs> Eh, ọ̀rẹ́ ṣòwì jẹ́ kí jẹ́ kí sọ̀rọ̀ kò fún ẹ ọmọ tí à ń sọ̀rọ̀ pa kò lè ẹ́fà ní ayé ẹ̀wọ̀n ní kún fẹ́ set kí ni gain ẹ̀ kò lè ṣe yẹn jẹ́ ká gbàgbé yẹn bọ́ èmi fẹ́ jẹ́ kó rántí kọ̀ọ̀kan pé èmi tó ń wájú ẹ̀ àǹbẹ̀ ọlọ́run ni mi mo fẹ́ jẹ́ kí bọ́ọ̀dì kò lọ deceive ẹ̀ kó mọ̀ ìgbéwọ̀n náà ti lọ ń wo bí àwọn èèyàn ṣe ń wo pé bọ̀bọ́ ìnáwó lọ́wọ́ wà òkè packaging nǹkan tó mọ̀ ni jẹ́ kí èmi kan dàbí títì ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ mi léèrè owó ṣe tóbi tó mọ́ níní kò sí ọmọ tí o gbé débi báyìí tó máa béèrè five hundred thousand one million lọ́wọ́ ẹ̀ pẹ̀lú standard ẹ̀ ó máa fún ẹ pẹ̀lú ọ̀run but tí mi bá béèrè hundred thousand fifty thousand wọ́n máa nù sáà ni o ti ọ̀rẹ́ jẹ́ kí mi gbọ́n dàbí títì ẹ̀ jẹ́ kí package àwa mi kí n kàn tó wọn alẹ́ kó wọn alẹ́ kó kàn mí balẹ̀ ah, jẹ́ kí n jẹ́ kí n ṣe kí lè fi o kí lè fi <laughs> jẹ́ kí n sọ tọrọ fún ṣé dandan ni kò ṣe kan tí ò dàpọ̀ tó jẹ́ èèyàn ni ẹ follow the right place right path kí gbogbo ẹ lè dá fún ẹ òkú mọ gbogbo business tí mo ṣe mọ gbẹ pé right thing ni ẹ ọmọ iṣẹ́ náà fọkànbalẹ̀ ní sùúrù ẹ̀yin onísùúrù báyìí lọ́lọ́run wà fara ẹ balẹ̀. ṣé o ti gbàgbé pé ẹgbẹ́ ẹ ṣe fàyàwọ́ ìwọ náà gbìyànjú kó ṣe fàyàwọ́ tí mo bá ṣe ṣé o ní iṣẹ́ tó fẹ́ fún mi tó máa jẹ́ kí n rí cash àbẹ̀lẹ̀tẹ̀ ọ̀rẹ́ jẹ́ kí n ṣe àdúrà lèmi ń fẹ́ kó máa fi àdúrà ràn mí lọ́wọ́ kí ọlọ́mà jẹ́ kí ọwọ́ palábà mi kó ségi kó support mi ni mo fẹ́ òtọ́ ọtí máa sọ fún ẹ for the last time lélẹ̀ jọ Festus ta ló sọ fún ẹ pé ó dìgbà tó o bá ṣe kan tí ò dáa kó tó lówó lọ́wọ́ ta ló sọ pé tó o bá ṣe kan tó wà dùbí ọ̀tọ̀ ṣẹ̀ máa lówó lọ́wọ́ obìnrin lásán tó ń tiẹ̀ sí torí òní kankan tó bá padà wà ní kankan kọ́wọ́ kọ́wọ́ bá tiẹ̀ bá ẹ ó máa padà sọ fẹ́ pé sọ́ọ̀tì ẹ̀hún la ẹ̀rẹ̀. ó ní kó bá ṣe é ṣó fẹ́ ṣe é ṣó ṣe é. Festus afa. afa orí ọ̀rẹ́ rẹ̀ ṣe wà. kò pàdé máa ẹ̀ka tiẹ̀ sọ̀rọ̀ lọ síbẹ̀ bí bọ́ọ̀rọ̀ bó ṣe bó ṣe bá mi ń drag tó ń tó ká lára kò yé mi mọ́ kí ọ̀rẹ́ mi máa sọ fún mi wípé tí n bá mọ̀ pé ọ̀rẹ́ mi ẹ̀mí àtòun tí mo láìkò dẹnudẹnu pé kì í má mú ẹni tí ṣe pẹ̀lú wa dẹ̀wọ́ ọmọ tá à ń sọ ẹ̀ ó rẹ́dì láti help tó jẹ́ pé nǹkan tó sọ fún mi tí bá ṣe èmi náà máa dùn lówó máa dùn lọ́la. ẹ ṣòrí fẹsítọ ìwọ ló lójú tó mọ lò ìwọ náà wo ṣẹ́gun náà tó wọ kí ìran alákàrọ̀ fẹ́ kẹ́lómi ìdí ẹni tó lówó kò fẹ́ kẹ́ni tí ò ní ní o. pé èèyàn tó ti ní owó lọ́wọ́ ó máa máa gbàdúrà pé ẹni tí ò ti ní owó kó máa ní. ṣẹ́gun fẹ́ ká máa tọrọ owó lọ́wọ́ òun every time náà ọ̀yá bá a mú lé ní bá a mú lọ́la nǹkan tó fẹ́ nìyẹn wo ṣẹ́gun gbé ìwọ just have a look wo ṣẹ́gun gbé. ẹ pàdé mi dùn náà jẹ́ kí n fi ọ̀rọ̀ ó yẹ mo dẹ̀ fẹ́ jẹ́ kó sọ tòótọ́ má pàwọ́ má má wò bóyá ọlágùn tó ṣẹlẹ̀ wá fẹ́ máa tì mí má tì mí ká sọ wípé ìwọ gọ̀ǹkan ló wà wá bá pé òun fẹ́ ṣe lóko pẹ̀lú ẹ̀ jọ ṣé o máa ṣe ká sọ pé ìwọ ló wà bá pé òun fẹ́ wá máa jí nǹkan fún ẹ kó máa bá wọn ta. ẹ tọ́ máa ṣe. mi gbọ́. mo ṣe. ẹ eh, Festus. yes sir. sórí ojú tí mo fi ń wẹ̀ nígboro kọ́ ni ọ̀rọ̀ tí mò ń bá lẹ́nu ẹ̀. ẹ a jẹ́ pé ìbéèrè tí mo béèrè yẹn wrong sa. no no no no no no no mi ò sọ pé wrong but àgbékalẹ̀ ni kò kò kò dáa in one word a jẹ́ pé o ti mọ irú iṣẹ́ tí mo ń ṣe nìyẹn. ẹ má sọ fún mi pé. Pe iṣẹ́ kókè lẹ́yìn náà ń ṣe sá. káì èèpè kókè àwọn òkè ń pè kókè èlùbọ́ yes àwọn tó bá já dáadáa nígboro wọn máa pè lọ́jà nítorí ẹ̀ lọ́sẹ̀ ń pè mí ní bàbá ọjà yes Brazilian white. ẹ ẹ sàn gbogbo àlàyé yín sìn sá ẹ ti sọ next step to take for me? as in bí a ṣe fẹ́ tọ̀ bí a ṣe fẹ́ ṣe gangan. ọ̀nà tá a máa gbé gbà simple kí ni wọn kò ti tiẹ̀ tó ń sọ yẹn kí ló fẹ́ gangan. now ẹni tí wọ́n pè ní ọkọ ẹ̀ báwo ló ṣe trust ẹ̀ sí because tí n bá bẹ̀rẹ̀ sí ní bá a ṣe business ṣé o feel wípé kò ní fàyà wá fún mi or kí problem lọ tibẹ̀ yọ because business tí mo ń ṣe mo ti ń ṣe for donkey years and uh, mi ò ní trouble ń bẹ̀rì látijọ́ tí mo ti ń ṣe ọlọ́run mi dúró tì mí tó jẹ́ pé mo ń ṣe àṣeyọrí ń bẹ mi ò wá nífẹ̀ẹ́ kí èèyàn kan wá wá sí kó wá yọ ẹsẹ̀ mi síta. Si mi ò fẹ́ lọ sẹ́wọ̀n o. uncle mi tí mo mọ̀ dáadáa ni sá tí mo ti mọ̀ for years as a matter of fact ó ṣe èdè láti abroad ni ó fẹ́ settle down sílùú yìí ìkan tó fẹ́ ni ẹni tán jọ máa ma ṣe business as in buying and selling. tó bá fẹ́ ta tó bá dẹ̀ yẹ kó fẹ́ rà ni ó wà lẹ́bi yẹ̀pẹ̀ ah, tí ó bá ṣí warehouse mi òun gan-an kò lè ra tán. cash and carry cash and carry. gbogbo ìtí mọ́nìjà yìí sọ̀rọ̀ láti àti ọkọ̀ owó mọ̀ kí ló dé èmi ò ṣiṣẹ́ píríṣẹ́ mo ṣe wà mo ní kí n wá nù ẹ̀mí mo tó jẹ́ kí n wá ní èmi ò ṣiṣẹ́ jọmọ́ bínú o ò lè ṣiṣẹ́ ṣe bí ìgbà tí mo bá ẹ sọ ní fún owó akáṣí ṣiṣẹ́ tí mo lè jẹ́ ṣiṣẹ́. dájẹ́ òde kò ṣiṣẹ́ wọn ò fún ẹ lówó o tún lè ṣiṣẹ́ àwa èdè yà ń fojú ọmọ lówó ẹ ta ó bẹ̀rẹ̀ ó fà problem ti ẹ̀rẹ̀ yẹn kò kàn mí omi ní tíráì tó fún ẹ. wọ́n wo oṣù ní wọ̀nba ìta ti wúrà fún mi yẹn ó pè mí ṣẹ́jẹ́ bí wọ́n máa live life mi lọ́ba ó pè mí ó ní mọ̀ mi náà kí mo fẹ́ ṣe ó ní jẹ́ ṣiṣẹ́ ni ah, ṣé mo máa bàbá ti nílé ni. mo ti gbọ́ à ah, kò sí wàhálà. ìdálò ní ìṣèlú o a ò dẹ̀ lè torí pé ayédáyé ọ̀làjú ká wá mójú ká máa fi tẹ̀lẹ̀ ṣé mo pé lábẹ́ bó tilẹ̀ ò kórí chairman number one ṣì ní tí ò dẹ̀ sí nǹkan tó lè yí padà. ẹ ẹ lóòótọ́ ni kò sẹ́ni tó dispute yẹn ṣùgbọ́n àwọn kọ́kọ́ ti change nípa chairman tó bá yá ǹsìn lọ́sàn-án kò rú kan wá ní kí everybody gbé báàgì ẹ̀ kó máa lọ ẹni tí ò bá wá ní savings ẹ jọ kí lẹ fẹ́ kó jẹ́ èrè ẹ̀ chairman ti change. ó dẹ̀ tún padà sẹ́yìn lóòrọ̀ wo ló ń sọ yìí ọmọ kan tó bí mi nínú jù lọ́rọ̀ chairman yìí ni wípé ṣé àwa ta ti bá wọn ṣiṣẹ́ for some years a máa sọ pé a máa betray wọn just like that who does that for possible. ṣe rí ogun nǹkan tẹ́ ń sọ yẹn ẹ má yẹ ká máa sọ́n bíbá ẹ yẹ ká mójú ajé ká fi kò ní sọ̀nù ẹ kéjì gbogbo abá ìka lọ bá chairman ká fèsì wọn pé kí ni reason tẹ́ ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹ fún wa. bẹ́ẹ̀ ń sọ ìgangan nǹkan ló ṣe dùn àmọ́ inú mi ò bá dùn tá a bá lọ sọ lójú chairman gan-an. ọ̀rọ̀ lẹ́sọ̀lẹ̀ tó dùn ọ̀rẹ́ mọ́ra yìí ẹ jọ bàbá ta ló tó bẹ́ẹ̀ ni wà ta ló tó gbéná wojú ẹkùn chairman so yẹn túmọ̀ sí pé gbogbo àṣepọ̀ tó yìí àtẹyọ ẹ mọ̀ bẹ́ẹ̀ <laughs> àbí wọlé sọ̀rọ̀ ah, ẹ ẹ ẹ wọ́kọ́ ẹ ọ̀rọ̀ ẹyin ọ̀la máa fi sọ. Ah. mọ́mí ẹ wò dáàdì sọ kankan nípa owó sùkúù yẹn o gbogbo bí ṣe ń bá wọn sọ ṣe ló tẹ̀dá bẹ́ẹ̀ ni pé wọn ò gbọ́kọ̀ tí mi sọ ọkàn ń wò mí lójú ni wọn sọ anything. ó mà wá ga ọ ọ̀rọ̀ yìí mà wá sú mi o ẹ kí mo wá fẹ́ ṣe báyìí ṣé o ti sọ fún sísá yìí ọlọ́pọ̀ ṣe fún yín ọkàn báwo lọ́la ṣó lè ti sọ̀rọ̀ fún ẹ wọ́n ti sọ fún ẹwù dọ́tí kan wo mi ni wọ́n sọ fún kan o sọ fún pé wọ́n ti fún ẹ ládùmíṣọ́ lẹ́tà ni. mo sọ fún ọ bí ṣe ń sọ fún ọ bá kàn ń bẹ ní pé bèbí gọtẹ ló wà wájú ọrùn. kí lè máa ṣe báyìí kò yé mi ó ti sú mi ní gbogbo ìgbà kó di wípé bóyá ká ṣẹ̀ṣẹ̀ máa lọ sí ààwẹ̀ àtàdúrà kó tó di pa máa gbowó lọ́wọ́ bàbá yín tí ó bá kí iṣẹ́ ọpẹ́lọpẹ́ ìwọ́tọ́lọ́run lò tó fi ṣe gàrí tíra mi jọ ibo ni mi bá kọjú sí ká bá nídìí nǹkan tí mi bá ti tiẹ̀ sọ́dọ̀ bàbá ẹ̀ báyìí tàbí kí wọ́n lo àwọn ọpọlọ tàbọ́gbọ́n tó ń lò jọ níbo lójú èmi àtàwọn ọmọ mi ò bá wà. àmọ́ ẹ má wọrí ẹ má jẹ́ kí yẹn dẹ́rù bà wá bí kò discourage o àá wá nǹkan tá a máa ṣe sí náà ni àṣà ni máa wò wọ́n báyìí. tí mi ò bá ṣe pé bóyá mo sọ fáwọn èèyàn báyìí wípé mi kọ́ ni mo bí ẹ kò sẹ́ni tó máa mọ̀ láyé yìí níbi tọ́lọ́run ń lo ẹ̀ fún mi dé ẹ níbo ni mo ti wá fẹ́ rí million báyìí ṣẹbẹ rí bí inú ilé táwọn gan gbé inú ilé wọn tán kọ́ ẹ wo fọ́nìṣọ̀ wọn ṣé pé ẹ̀kan ti ṣèyẹ láti yọ ọdún tàtí ìlú yìí. ṣé yóò lágbo ní yìí. ewu ẹ fi dáàdì rẹ ẹ ti mọ̀ wọ́n fún àwọn nìyẹn àwa là ń tó tú wa aṣáàmà ìlú bọ̀ náà àwọn láì sí. ẹ sọ ẹ fi dáàdì rẹ báwo ni lọ́la ṣe. olówó máa bá mi yàn fún ẹ tó gbogbo ọ̀rọ̀ tó bá lè gbà mí hmm. bá mi gba owó ìjàlè fún ẹ bá mi gba ìjàlè kò síṣẹ́ kọ̀ọ̀kan lọ́ọ̀ mi náà kò dá ọlọ́run abàmìyàn fún ọlọ́run agbára náà lọ́jọ́ lọ́jọ́ lọ́jọ́ ọ̀pọ̀ ẹ̀yẹ báyìí gèlè mi bó ṣe máa lọ lélẹ̀ lágbára ọlọ́run adé máa rówó ṣe ọlọ́run egungun ẹ báyìí lọ́lọ́run abàmì fún ẹ ìyá ẹ náà lọ́run ò ní sùn lágbára ọlọ́run ó ṣe ọkọ mi ó ṣe kọ́ni bá mi tíra yìí má wọrí má wọrí fi sílẹ̀ sáàtì má wọrí sísẹ̀ má bẹ́ẹ̀ dé mi. of course àlàyé mi first thought ọlọ́run ah orí ọlọ́run ti dé ah ìyanu ti ṣẹlẹ̀ ká máa jó ká máa yọ̀ Festus. mo ní ká máa jó ká máa yọ̀ ọpẹ́ ni fún Ọlọ́run ọpẹ́ ni fún Ọlọ́run wàláì. Festus ọkọ̀ rẹ o wàláì. mo ní jáàmù o. àmì Ọlọ́run ah, ah. ṣùgbọ́n òtún ọ̀lọ́kọ́ wà tẹ́mi tún ṣe máa pẹ́ sọ Ọlọ́run ṣàánú mi ni ẹnu mi ò bò mi ò gbọ́dọ̀ rí kí n má sọ àwọn mẹ́ta yìí náà la wà ah, kí ló ṣẹlẹ̀ ìgbà wo ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ business ló wọlé bẹ́ẹ̀tì wo ló ta kí ló hápùn kí ló ṣẹlẹ̀ kí ló tẹ̀ tówó yẹn fi pọ̀ tó yẹn tó fi gbélé jáde kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló wá pùn. ṣẹ́gun ọ̀pọ̀lọ́ ní tá a bá ti dé bí irú ó ní ká ẹ̀ ṣẹ̀ ká fò ó ẹ jẹ́ ká gbàgbé ìta làwà yìí a lè máa sọ orúkọ bẹ́ẹ̀ yẹn ń bí. Hmm. ẹ o o ṣẹ́gun ṣẹ́gun sórí wàhálà ẹ̀ pọ̀ jù o ní pẹ́rẹ́ gan o hmm. jọ kí ni bọ́bọ́ yìí ṣe fún ẹ tó mú ní láti máa tọwọ́ bọ ọkọ lẹ̀ o fẹ́ dá lórí irú ni. ó sú mi o. ẹ mo ṣàbáṣe wàyí ń sìn àmẹ́ta àti pẹ́ àti pẹ́ gan mo dẹ̀ mọ̀kàn tó lè ṣe bó ṣe wàyí bó ṣe wà yìí kò lè payàn kò lè ṣoògùn owó jọ iṣẹ́ ló ṣe tó fi wa mọ́tò jẹ́ káwọn náà ṣiṣẹ́ káwọn náà rà tiwa ah máa pa á filẹ̀. Festus èṣù lẹ́yìn ìbejì ẹ̀ rè ẹ tó máa tiẹ̀ wọ náà rè tolóòtọ́ ọ̀rọ̀ wà tá a bá bá ẹ sọ ò fẹ́ gbọ́ tó bá ti rí òun bá ó máa ṣe kí ni ó máa máa tiẹ̀ lẹ́yìn báyìí jẹ́gun mo fẹ́ o. business tí mo ní kó o má ṣe tí wúrà gbé wá tí mo ní kó o má ṣe bó ló ti ń ṣe yìí ọ̀dà ló pè mí náà èmi ò ní làkàyèmí lọ́pọlọ ó ló ń ṣe yìí náà gbanú ẹ̀ ń ṣe mí wo mo fi ọlọ́wọ́n bá búra ilẹ̀ tí máa wọ̀ tún rí ìjọ́kíjọ́ ti bá tún bẹ̀ sọ́kò máa wù àbàjẹ́ ah má wo pè mí ní ọmọ àlè tàbí kó pàjá fún mi máa jẹ́. wo ṣẹ́gun mo jésù mo kì í ṣe èṣù ní sùúrù náà bọ̀bọ̀ yìí kò tí ì ra mọ́tò tí mo ti ń sọ́pọ́ọ̀tì ẹ̀ àdúrà mi ló ń gbà lórí ẹ pé wà ọ̀rẹ́ mi o wà á ṣe oríire o tẹpá mọ́ṣẹ́ wà á lówó àdúrà jẹ́ kí n máa ṣàdúrà fún ọ náà wọ́n náà máa lówó. wàá pọ̀ o pọ̀ o ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ ṣe gan. ìwọ tiẹ̀ mọ̀ pé láti ilẹ̀ náà ọwọ́ tiẹ̀ gbé pẹ́ẹ́lí ju tiwa lọ àwọn àgbà bọ̀ wọ́n ní àjọjẹ ọdún bẹ́ẹ̀ nìkan ò ní àsìkò ní tí ọlọ́run ti dá mi lóhùn ẹ jẹ́ kí kòkòrò mi kó gbádùn obì tó gbó ṣé wàá rí gbogbo ibi tí mo ti fi ẹsẹ̀ rìn dé gbogbo kútọ́nu Ghana tá à ń fẹsẹ̀ ń cross tá à rìnrìn àjò ẹ ẹ jẹ́ kí n gbé mọ́tò ayọ́kẹ́lẹ́ pẹ̀lú èsì tó ṣaṣaṣa ṣé gbogbo àwọn ọmọ olórí burúkú tí mò ń pè ń gbà yẹn tá sọ pé fáwọn ọ̀rajà ni mí èèyàn tó nówó lọ́wọ́ tó ń pè wọ́n this is ọmọ alárí mọ bí màá fi lè deceive wọn pa. táyì táyì táyì ẹ jẹ́ kọ́ mọ̀ pé bàbá ti bàbá ti lé kiri bàbá ti ẹ ọlọ́run ti gbé kọ́. normally tẹ́tẹ̀lẹ̀ ó yẹ kí n sọ pé mi ì lọ eh. ṣùgbọ́n pé màá lọ kó máa kọ́ fòkù tí pè fún ẹ máa ra mọ́tò kò lè mú èmi. wàá mú kí mọ́tò ilé sáà fún mi kì. fún jẹ́ kó wà jẹ́ kó wà kí wà. wọlé jẹ́ àná láti ká ṣe bẹ́ẹ̀ ìwọ wá báyìí ọ̀rẹ́ wá báyìí jẹ́ kí mọ́tò tó ń ṣẹlẹ̀ yẹn ó ti yí ẹ. mo ń béèrè lọ́wọ́ yín for the last time ẹ rí i pé mo ń bi yín ní kọ̀ọ̀kan mo ti bi yín one on one kẹ́ dá mi lóhùn ta lẹni tó wọ private room mi ẹ dáhùn for the last time mi ò ní béèrè mọ́ o mi ò ní béèrè mọ́ o ó dẹ̀ ní reason o. No dáàdì ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí ń rí bákan lára mi torí yàrá yín gan-an a kì í sábà wọ ọbẹ̀ ká má ṣe ìwà sọ private room tẹ́tí instruct wa pé a gbọ́dọ̀ wọ̀ ọ́ account. dáàdì mo ṣẹ̀dé láti school ni mi mọ anything nípa nǹkan tẹ́ ń wá. ee nari má gbé yẹn wá o má gbé yẹn wá rárá rárá o ṣẹ̀dé láti school lánàá àná náà ni tí mò ń wá nínú private room mi àná náà ni mi ò rí. ọmọ wọ private room yìí mi wọ yàrá yín rárá náà. ee ee ee please please ẹ má rí bínú mi o gbogbo yín ẹ lọ tẹra yín nú ẹ lọ ẹni tó wọ private room yẹn mo fẹ́ mọ̀ kí n tó mọ̀ tó ṣẹlẹ̀. ó dáadáa díẹ̀ ní sùúrù ṣe rí nǹkan tẹ́ ń wá yẹn gògògògò ṣé mo pé bẹ́ẹ̀ ṣe ń sọ látàárọ̀ ẹ kàn sọ pé ń wá nǹkan látànà ni bọ́ ẹ sọ fún wa pàtó nǹkan tẹ́ ń wá gangan ó ṣeé ṣe kó jẹ́ pé àwa ti rí nbìkan ta ti mu síbò mi kí lẹ̀ ń wá. you don't need to know kí ni reason tó ṣe fẹ́ mọ̀ ó ní nítorí ẹ fẹ́ bẹ̀rẹ̀ yorùbá yorùbá tẹ́yìn yorùbá máa ń lò nìyẹn o ìgbà náà lẹ́tẹ̀ bá mọ̀tán ẹ̀ máa ní ẹ ibi tó lóun gbóhun sí òdá èmi ò fẹ́ yẹn o ká panupọ̀ ká bọ́ lè wí lèmi ń sọ o ká bá o lè wí ni o nítorí ẹni tó wọ private room yẹn ìhun tó gbé yẹn hey ìhun tó gbé yẹn tó ọ̀bá gbélẹ̀ for the next seven days. ẹ wo kẹtọ fún wọn lọ́jọ́ méje a ní kí lè ń wá gangan ọkọ kí lè ń wá. ó mà ṣe o ó mà ṣe o ah ogun mà jà o ẹni tí òun mọba ló ń fọba ṣeré ṣe rí nǹkan gbé yẹn tí ń bá sọ ó lè dá gbóná lẹ̀ sí gbogbo nulẹ̀ yìí oh yes àyàfẹ́ ni tó gbé ni kò gbé lẹ̀ irun tẹ́yìí gbé ni kẹ́ gbé sílẹ̀ ẹ má béèrè pé kí ni nǹkan náà mọ̀ ẹ má béèrè lọ́wọ́ mi tẹ́ bá wá kọ̀ tẹ́ gbélé bò fún yín jọ́ méje yẹn ẹ máa wá fira mi wọ̀nyí because ẹ ẹ mọ̀ pé mo nóṣó tẹ́lẹ̀ kò sẹ́ni tó mọ̀ nínú pé mo lájẹ́ èmèrè gbogbo ẹ̀ ni mo ní tí ẹni tó bá wọnú rúùmù yẹn tí yóò bá wá jẹ́wọ́ ẹ jẹ́ ń ka oríṣi méje nǹkan tó máa yọ sí lójú oorun àkọ́kọ́ rí gẹ̀lẹ̀dẹ́ apèlére àríkòkò aragẹmọ aregun arẹyọ aregunu parípaku ẹ ẹmọ tó máa rí àmàwárí ọ̀nì ó di mélòó ó di méje méje tó máa rí nìyẹn ṣe wá rí nígbà tó bá wá rí gbogbo ẹ̀ tán tó bá ń wá solution tí yóò rí a kò máa rẹ́gbà tó ń nà ni a máa rẹ́gbà tó ń nà ni a máa rẹ́gbà tó ń nà ni kò ní rọ́wọ́ òun mo ṣe ń sọ fún yín now ẹ lọ tẹ̀ra yín nú tó bá wù yín kó ní tọ̀hún jẹ́wọ́ tó bá nǹkan má jẹ́wọ́ ẹ máa rẹ ìgbà tó máa máa nà yẹ ẹ̀mí rẹ́ni tó nà mọ́ èmi mo sọ bẹ́ẹ̀ yes like serious mi ò níbi yín mọ́. mọ́mi so ọkọ yín ní oṣù àtàjẹ́ nu lé yẹ̀dẹ̀ sọ fún wa báwo ni mo ṣe fẹ́ mọ̀ bó ṣe ń sọ yìí náà lèmi náà ṣe ń gbọ́ mi ò ṣe mo gbà tó yẹ pé bí mo wọ private room ẹ̀ ṣé bí yàrá kan náà lẹ jọ ń sùn ìgbà táwa jọ ń sùn yàrá ńkọ́ ìgbà táwa jọ ń sùn yàrá ni màá mọ̀ kọ́kọ́ mi lóṣó lájẹ̀ ah oṣù àtàjẹ́ ìgbọ́ ni bàbá yín dẹ́lẹ́bọ lóògùn ìgbà ọdún bàbá yìí lọ lọ́bọ̀ ológun tí mi ò mọ̀. báwo làwa ṣe fẹ́ mọ̀. Ah, ah. ẹ máa gbọ́ béèrè tí mọ́ mi béèrè kọ́dà ẹbọ lẹ́bọ̀ ológun ẹ̀yìn ẹjọ́ ń sùjẹ́ mọ̀pọ̀ ẹlẹ́bọ̀ ológun lọ́kọ́ yìí ni. wo sórí kò máa gbé mi wá bí lójoojúmọ́ ìyẹn kan nífẹ̀ẹ́ o you better take me to mama. wo wàá ṣe sùúrù fún mi ni èmi náà ti ń rò bọ fún mi ní time díẹ̀. wo ṣó ti ẹ̀yìn kan tó máa jẹ́ kó take me to mama náà ó ti ṣẹlẹ̀. kí ni nǹkan náà. òun ti lóyún. kò ṣe ń ṣe nàún báwo báwo ló ṣe ṣẹlẹ̀ gangan o Festus ṣé bí mo sọ fún ẹ pé dáàdi ń wá àwọn iṣẹ́ yẹn ń gbà kan tí wọ́n pe family meeting ó dà pé ìgbà tó ń rí pé àwọn ti ń lose owó púpọ̀ wọ́n yíwọ́ iṣẹ́ wọn padà wọ́n change ibi tó ń gbéṣẹ́ sí ni mo ti tú yàrá yẹn látòkè délẹ̀ ìfẹ́ mọ̀ ibi tó fẹ́ kó sínú yàrá yẹn ti mi ti tù I've searched virtually everywhere mi ò rí o. Eh, eh, but now kí ni nǹkan tí o believe pé a lè ṣe ń sìn. wo èmi tẹ̀ ti rò pin because I mean thank God already pé èèyàn ti save owó èèyàn mọ̀ pé irú ẹjọ́ yìí ni màá wáyé but ó ṣẹlẹ̀ náà nìyẹn mo dẹ̀ ti ní enough savings I think I can take care of myself my mom and my siblings so kí dáadé wọn wà alright on his own èmi náà dẹ̀ mọ̀ pé wọn náà ti make a lot of money nídìí iṣẹ́ tá a ṣe yìí so I think he should be fine as well so èmi fẹ́ jáwọ́ cause ó ti sún mi ìmọ̀ bí tí mo fẹ́ wá ṣe wọn sí mọ́. Ah, ah, baby báwo ló ṣe máa sọ owó bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ akọ̀wé you should just stop just like that kò possible now ìwọ gan mọ̀ pé ìgbà tí èmi àti ẹjọ́ da business papọ̀ tájọ wàpọ̀ tájọ lẹ̀pọ̀ ó mọ̀ pé ọwọ́ wa jí sówó as in ìkan gidi ló ń ṣẹlẹ̀ láàrin èmi àti à ń náwó bẹ́ẹ̀ ni tó ń tẹ owó ni ó wá ní pé ká stop a lè stop now ó mọ̀ kọ́dún ṣẹlẹ̀ ṣòwò mi tó ń wò yìí mo máa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìwádìí ti tèmi ó dẹ̀ dá mi lójú pé gbogbo ìgbésẹ̀ mi pátápátápátá lórí bí a ṣe lè mọ ibi tí pọ́sí ń gbé iṣẹ́ pamọ́ sí àmàgẹ́ẹ̀tẹ̀. yìí ṣó. sure ìwọ ni kò fi mí lọ́kàn balẹ̀ pé ò ní jẹ́ oṣù ẹ̀ ò ní jẹ́ kó rẹ̀ ẹ̀ ó máa máa ṣe bá ṣe ń ṣe lọ. kò dé ní sí wàhálà kankan mi ì láì wàhálà o. bébì máa bẹ̀rù kò lè sí wàhálà sórí bó ṣe wà ẹ́ mo ò fẹ́ wàhálà fún ẹ wàhálà ọ̀dẹ̀ ní ṣẹlẹ̀ sí ẹ lágbára Ọlọ́run torí ìwọ lẹ̀ mí mi ìwọ ni mo fi ń mí ìwọ ni mo fi ń sùn tí ò bá ti sí ìwọ kò dé sí èmi nàún ah, ìjọ ò tẹ mọ̀ kí mo láìkẹ́ ṣá bébì kò ń ṣe láìpẹ́ bóyá láìka kọ́ máa bá wa sọ̀rọ̀ báyẹn ṣe everything ó wí pé àtìgbà tó ti mọ̀ mi ò ó bìnrin pẹ̀lú mi ó wù mí tọkàntọkàn mo kò lè sọ pé mo fẹ́ fẹ́ ẹ ni torí mi mọ̀ nǹkan tí mo máa gbọ́ lẹ́nu ẹ̀. Festus níbo ló tún já sí fífẹ́ báwo. ṣé ti bá ní mo fẹ́ fẹ́ ẹ lẹ́ni ṣé wàá fẹ́ mi. <laughs> nice one nice one nice one nice one nice one. Nice one, nice one, nice one. Okay. Third one. Okay. All right. Yes. Good for Godfather. Yes. She uh, suspects anybody who used to share. No, no, no, no, no, no, no, no, no, èmi ò suspect anybody I thought one thing tí mo mọ̀ ní whoever tó bá ń ṣerú ẹ̀ under my roof hmm. ìjọ tí ọwọ́ pálábẹ́ ìbáṣẹ́jù tó ń wọnú lébi dàmí lólè a mọ̀ pé ó ti tán fóun láyé ńjọ náà. kò wọlé mọ́ bíi ti tẹ́lẹ̀ sà ó dẹ̀ ń bọ́dà mi. ó kúkú yé mi náà don ó yé mi mo mọ iye millions of naira tí mo ti lose lórí pé ọjà ọ̀tà ibi tí mo tún gbẹ́rù sí nínú ilé ó ń disappear wọ́n tún gbé ẹrù mi lọ. millions of naira. Hey, hello babes. How are you? Um, ẹ jókòó bẹ̀rẹ̀. You see, ṣòrí n tó ń you, yìí, kì í up pé kò bá But ogun abẹ́lé leléyìí, inú ilé mi náà ló ti ń jà mí. Flamboyant life tí Láńre ń lò sí. Mo fẹ́ kẹ́ look into it very well láàrin wo. ẹ ẹ sorry sir láàrin ọmọ yìí ni bó ṣe ń náwó ń sìn compared to them ó look somehow and secondly kò ṣiṣẹ́ kan tó ń ṣe pàtó tó dísà láti máa ná owó yẹn i'm sorry to say this. No, no, no. inú ọ̀nà bí ni wọ́n wá dúró kí ló dé tó lè wọlé kó wá kí mi káàrọ̀. Ah, ẹ wo bó ṣe ń wò mí àbí wọ́n kọ́ mò ń bá wí ni are you out of your senses. i'm not out of my senses torí mo mọ̀ pé tí má ti rí yín ẹ máa kú ni. Ah, ah. ìjọ tó bá fojú rí dádì ẹ ó máa ráyè mọ́lẹ̀ ni àbí ẹ gbà mí àbí náà rẹ kọ́ ló dúró wájú mi àbí ọmọ mi ti mú nǹkan ni kí ni gbogbo rubbish tó ń sọ lẹ́nu ìlànà rẹ̀ torí ti bá ní àǹfààní owó tẹ ní tẹ̀fì tọ́jú wa tí gbogbo aráyé wò níbi olówó bọ̀yà ń jẹ wá ń lé àrówó jẹ àrówó skul agídí mo fi ń lọ léèwé. kọ́kọ́ gbọ́bẹ̀ yẹn lè kí n ṣàlàyé gbọ́bẹ̀ lè má ṣàlàyé. tó lè duplicate gírò mi ni fúnra mi mo gbá àwọn ìwọlé náà ó ṣe láti disappear oh my god àbí ibo ló tún kù tí mi ò tí ì wà. wọlé wá gbé mi lọ́jà and for what? Don. Owolele. All right, sir. Um, and this is the Ajani. Uh, Oyemi. Um, ìgbà wo ni kí n máa retí ọjà mi báyìí because èyí tọ́ga yín ṣe ń sìn kò fẹ́ yé mi ọ̀gá yín ń dáwọ́rú ọ̀gá yín ń dáwọ́rú mi ò dẹ̀ mọ̀ bóyá ó ti ní àwọn kọ́sítọ́mà tó ń bá arájà ni eh, i don't know. ẹ má bínú sá wọn ò dáwọ́rú a fèsì àwọn kankan ni bọ́ a ti sọ̀tẹ̀ ṣe bọ́ a ti sọ̀tẹ̀. ok ṣáà sọ fún yín pé mi ò láì bó ṣe ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣá. Um, chairman ṣẹ̀rí ẹni tí n bá fẹ́ come up láàrin àwọn ọ̀gá méjèèjì tó yẹ kẹ́yìn kẹ́ ẹ settle amicably ni ṣẹ̀rí chairman ti tèmi tẹ́yìn wò yìí ọjọ́ òyìnbó ni wọ́n wọ́n mọ̀ pé èèyàn kan wá o àwọn èèyàn dẹ̀ tá à ń tajà fún so ẹ̀yin kẹ́ ẹ ṣe normal. Hmm, actually brother ẹni ẹlẹ́ni ò lè gbà ṣe wọ́n ṣe lọ́dọ̀ wa ṣòye. Ah, don. all right sir. ọmọ pé mi àtọ̀gá yín ti pẹ́ tá a ti ń bá lọ mi ò dẹ̀ fẹ́ anything tó máa dájà sílẹ̀ láàrin wa now ìgbà wo ni kí n máa retí ọjà mi. very soon sir. very, very soon. very very soon. tó bá ti délé sọ fún mi pé mo need kọ́kọ́rọ́ mẹ́wàá. all right. mo need kọ́kọ́rọ́ mẹ́wàá. all right. ten kilo. all right. ó ti yẹ. all right no problem. brazilian white mi ò fẹ́ ìtàn ti mí so pure brazilian white. no problem. Eh? Have a good day. consider it done. All right, sir. Buy me some food. All right. All right. Okay. Save our brother. Sọ pé for gbá mi láago. Festus. Baba. Àfẹ́ẹ̀rí àti àfọ̀yẹ́ tó dájú. Òun ló ń bẹ̀rẹ̀ fún yìí. Bẹ́ẹ̀ni bàbá, Baba. wo bàbá, mo fi àwọn tó ní ilé ayé mo fi bẹ̀yìn. Ọ̀nàkọ́nà anything tí ẹ bá mọ̀ pé ẹ lè ṣe nípa ẹ̀ tẹ́ máa fi ràn mí lọ́wọ́ tí nǹkan tí mo bá wá síwájú tó máa fi di ṣíṣe òun ni kẹ́ ẹ bá mi ṣe bàbá. nǹkan tó ń béèrè fún yìí ọjọ́ méje gbáko ni ó lò kó tó di gbọdọ̀ nílò. ẹ ó yá bàbá ẹ jẹ́ ká ṣe é mo ṣe tán. àmọ́ kíní kan ló bàjá wọ̀ jẹ́ o. kí ni. apá rẹ̀ tó gùngùn tó lọ náà ni. Ah, bàbá ẹ má sọ fún mi pé kò ní ṣe ń ṣe. yóò ṣe é ṣe àmọ́ yóò ná ọ lówó. Ah, ó ti tán owó bàbá owó ló kéré jù èmi tẹ́wọ̀n iwájú yìí èmi náà ń pè ní bùjẹ̀bùdànù mi ì mọ làtọwọ́ kọ tó bá jẹ́ ti owó ni kí ẹ lè rí àmì ìdánilójú pé mi ń ṣe ahun mi ń ṣe ẹni tí kì í náwó ẹ dúró mi ì fẹ́ mọ iye tí ẹ fẹ́ gbà àmọ́ gbogbo owó tí ó bá mi dé ibi pátápátá ni ẹ gba ilé ìdániná kẹyẹ ká máa fi báṣẹ lọ ẹ gbà mú un kà. farabalẹ̀ òpin tèmi kì í ṣe ibi jíjẹ tíjẹ nìkan ló mọ̀ hmm. àmọ́ o ǹjẹ́ o lè ṣèlérí fún mi pé bí n bá ṣe kí ní ìfún tán ọ̀ ní fi jalè ọ̀ ní pè ẹ̀ràn kan lẹ́kún. o lè bàbá èmi tẹ́wọ̀n wájú yìí mi ò lè dádìyẹ pa débi tí màá ní mo fẹ́ jalè láti máa pààyàn àti wípé ìwọ̀n mi ò jalè rí ẹbí mi ò jalè rí mo ò dé bá ní ọwọ́ wọn kí ló fẹ́ sún mi débẹ̀ èmi kọ̀ òun fẹ́ ṣe gbogbo lè fún ààbò ara ti tèmi láti máa fi dáàbò bò bora mi ni. Hmm. ó dáná ẹ tó ṣàfẹ́ àrífáyán ló ṣàyìnà kò fẹ́ dìyẹ tó o bá fi lè jalè àbò fi dalẹ̀ ǹjọ́ tí eégún dalẹ̀ báṣọ kálórì eégún bá o bá fi lè jalè ń mú ọ àti pé sọ́ọ́ lè búra ń wájú àwọn onílẹ̀ pé ọ̀ọ́ni fi jalè. ẹ pa àwọn onílẹ̀ jáde ẹ jẹ́ kí n sọ lójú wọn àti wípé gan emi gan nígbàgbọ́ pé àwọn òní ilẹ̀ wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò lè pawọ́ fún yín bàbá. ọjọ́ tí eégún da ìlaṣọ ká lórí eégún bá ọba dalẹ̀ aṣọ ká lórí ẹ̀ ń gbangba. ẹ mi ò lè dalẹ̀. ẹ̀kọ́ sì já bọ́ ọlọ́run pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Hmm? mi ò ní dalẹ̀ bàbá. ló bá tán. Hmm, mi ò ní dalẹ̀ ẹ jẹ́ ká fi lè bẹ̀rẹ̀ ẹ̀yin ẹgbà ẹgbà ẹ jẹ́ kí fún àwọn tó ní tí owó yóò bá tó bàbá èmi mo fi ń da yín lójú pé owó kò ṣe problem màá tún ṣe transfer ṣe ní account number ẹ má wọ ìyẹn tẹ kéré atm mi wà lọ́wọ́ mi màá sáré gbé mọ́tò lọ sí tansi màá tún withdraw eléyìí tó ju eléyìí lọ ní ẹ̀nà igba ni màá gbà wá fún yín bàbá kí ni ìkàmìlà mo fẹ́ fi hàn àwọn èèyàn lọ́wọ́ ni. ó ti ń yàrá jù wọ́n fi jalè o. bàbá ẹ má ẹ má ẹ ẹ lè mọ ọkọ tí wọ́n fi ṣe ẹ má bínú ẹjọ mo fẹ́ rí yín ṣẹlẹ̀ le, bọ́ọ̀tà kìsàrẹ kìsàrẹ yín gbọ́dọ̀. mo fẹ́ rí mi. ẹ mo fẹ́ rí mi. èmi ti wà ní inú ẹ́stéètì tó pẹ́ mo dúró dé ìgbà inú mi bá tó tẹ ẹ̀ dé ó ní ẹrù mi tó wà ní mọ́tò yìí mò ń lẹ̀ ń gbé lọ fún yàn kò bá wù mí kẹ́kọ̀ọ́ bá mi gbé kí lè má bá tèmi <laughs> ẹ ṣe gan. èmi ni. ẹ ẹ wo wọn ni gbé fún wọn ó kún fi wà wá lọ́rùn náà ni àbí. àbí ó ṣe sí sí mi ah. ayé àdá kí n gbé fún. bẹ́ẹ̀ gbé fún jàre. ẹrù rèé pàdí mi kò ṣe gan inú ẹ̀ adùn ọkàn á balẹ̀ pé o kọ̀rọ̀ sí mi lẹ́nu ọmọ ò ní kọ̀rọ̀ sí ẹ lẹ́nu o lè wọnú mọ́tò kó máa lọ o ṣe máa pè ẹ̀ máa rí ẹ. agbára rẹ̀ ga o what do I say ọ̀ràn ńlá gidigidi lẹ́jà kí ni ẹ̀ ń bá mi sọ yìí ah listen tí ẹ bá wá fẹ́ dá àrán bakúbakú bàbá ọ̀ràn ẹ jẹ́ kí n rí ọjà mi ọ̀ kí n rí owó mi bí bẹ́ẹ̀ kọ́ èyí tó ju ọ̀ràn lọ ẹ máa rí. Godfather Ah, a lè purọ́ fún yín sà bọ́rọ̀ ẹ̀ ṣe jẹ́ gangan la ṣe sọ sà. shut up. sorry sir. all right níbo lẹ wà kó tó di pé n tó ṣẹlẹ̀ ẹ̀ ń ṣẹlẹ̀ ṣé ẹ ti délé chief afọláyan àbẹ́ ẹ ti débẹ̀. no sir àìtí ìdílé wọn awúlé wọn lọ́ọ̀kan ni. all right nígbà tí ṣẹlẹ̀ ẹ̀ wá ṣẹlẹ̀ ṣé ẹ padà get back to him ṣé ẹ wọlé ẹ àbẹ́ ẹ wọlé ẹ. bàbá ojú náà kọ́ ni ṣé ewúrà ti ń yọrùn ìgbẹ́ là ń fẹ́wẹ̀ eré gbogbo dilé ni. ó dilé. bẹ́ẹ̀ ni bàbá. <laughs> àánú yín sì ń ṣe mí ẹ dẹ̀ fẹ́ kí n believe story tẹ sọ fún mi especially you Don ah, ah. wọ́n appear wọ́n gbowó wọ́n disappear káti ẹ̀ wá gbà pé èmi ti mọ̀ pé ọ̀dọ̀ ẹ̀ ló ti wọ́ wá èmi mọ̀ pé iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ogun abẹ́lé ni mo rò pé ó ń jà mí tẹ́lẹ̀ kí ni ká tún pẹ̀lẹ́ yìí ṣé ogun Afghanistan ni àbí ogun Iraq Afọláyan anyway àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀ guys. I don't want to see you here anymore. I don't want to see you guys. Fuck out. wọlé síwájú kò jẹ́ bí wọ́n lọ fẹ́ dráìfù mọ́tò wọ́n lọ fẹ́ dráìfù mọ́tò náà kí wọ́n ìṣó ti yó ni wọ́n lọ fẹ́ dráìfù mọ́tò lọ wọlé síwájú. ẹ kọ́ sí ọbọ̀lẹ̀ gbọ́jà sí. ọjà bá wù kí ló ń sọ ọ̀bọ yìí. àníbọ̀lẹ̀ ah, gbọ́jà kò sọ́jà ni mọ́tò mọ́. ṣé òun wá èmi ni kò sọ́jà ni mọ́tò mọ́ báwo. àlàyé ṣò ṣèrè wọn bẹ ṣọlọ́jà ni ṣọlọ́jà ni. ẹ dúró ah, ah. bóyá torí pọ̀ lògùn ẹ̀ ń jẹ́ ìgbésẹ̀ wo. ìbọ̀lẹ̀ gbọ́jà sí ó rẹ sọ̀rọ̀. tó wọn gbé ìwọ ló ní ká wá múgò méjì méjì. ọ̀gbẹ́ni sóò yà wèrè ìbọlọjà wà. sóò yà wèrè. ẹ ṣó ń wá èmi níbo lọjà wà. múgò méjì òmùgò méjì lọ. ṣé ìwà ló ní kó wá gbọ́ta pamọ́. ọwọ́ ta ni kí wà kíkọ́ ló wà lọ́wọ́ èyí ni. ó rẹ sọ ọwọ́ ta ni kí wà. ẹ ẹ ẹ ó ti tó nǹkan tí mo máa sọ fún yín ni ẹ pé kẹ máa mú ọtí ah! pé kẹ máa wo time sẹ́yìn gbogbo kan tó ṣẹlẹ̀ ní kí lẹ́fí máa sọ fún láyé ní ìsìtàbádọ́. ó máa ń wo táwọn pa àní táwọn bá jẹ́ lẹ́kì láti lọ sọ fún wa. wọ́bọ̀ ah! kí mọ́tò wà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ló wọ ọjà ibo lọjà wà. ọ̀gbẹ́ni ṣọ́ọ̀ṣì yẹn. ṣọ́ọ̀ṣì àwèrè ni ṣọ́ọ̀ṣì àwèrè ni ṣọ́ọ̀ṣì àwèrè ni. ọ̀nà fún mi ṣọ́ọ̀ṣì àwèrè ni. ìbá gbà ní ọ̀gbọ́n ṣọ́ọ̀ṣì àwèrè ni. tó bẹ́ẹ̀ tó wọlé wẹ̀ owó ọjà. owó tó owó ìṣòro fún mi la. màtúwọ́ màtúwọ́ bí wọ́n tó wà lọ́wọ́ owó ọjà. olú tí wọ́n gbà tí wọ́n gbà kí mọ́tò wà lọ́wọ́ ẹ̀ òun wá ọjà pọ́ìntì mi nìyẹn o kí mọ́tò wà lọ́wọ́ ẹ̀ ò dẹ̀ rọ́jà mọ́ àwọn ajẹ́ mọ̀mù òun àti kúrò wọ́n òun àti kúrò wọ́n ti lálàyé wàá sọ ìtọ́jà wà fún wọn. a ní kí mọ́tò wà lọ́wọ́ ẹ̀ òun ọjà àtẹ́wọ́ ẹ̀mí ni. Ah, confidence tó ní máa pọ̀ jù you are telling me pé wọ́n gangan ni bàbá ọjà tí mo dẹ̀ mọ̀ pé ni tó ń pera ẹ̀ ní bàbá ọjà náà ni ó wà nínú òkùnkùn tó ń ta fàṣímọ́lẹ̀ ìwọ ló behind all this rubbish why kí ni ó dé tó ń ṣe bẹ́ẹ̀ fún mi ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ ẹ́ gangan tell me. Ah bàbá ọjà èwo lọmọràn bíi ní aróòdì Ọ̀yọ́ ó tún bí mi pé kí ni tó ń ṣẹlẹ̀ ẹ ẹ ṣé bí àjọ wà ń di géèmù yìí ni kí ló dé tí mò ń gbé ọjà fún ẹ tó o fẹ́ fún mi lówó mi why tó jẹ́ pé tá ti wá exchange lọ́wọ́ ara wa by the time kó tó di pé àwọn ọmọ mi délé tán bá ti bá ẹ sọ̀rọ̀ ó wá disappear kí ló dé tó ń ṣe bẹ́ẹ̀. mi ò ní láti mọ nǹkan kan nínú àwọn boys ẹ̀ nígbà tí mo ti identify problem tí mo ní mo ti mọ̀ pé ìwọ ló wà behind it ìwọ ni bàbá ọjà ṣebí ńgbà tó bá gbà tán n tó ń sọ náà ni pé bàbá ọjà ló gbẹrù so ṣé mo ní láti mọ àwọn boys ẹ̀ kí n tó mọ̀ pé wọ́n ló ń ṣiṣẹ́ ni ẹ listen wò bí wò bí o mọ̀ pé mi náà ń ṣọmọdé o dá owó mi padà fún mi option méjì ni ìdà kó dá ẹrù tí àwọn ọmọ mi gbé fún ẹ kó máa dá padà àbí kó kó gbogbo owó mi fún mi otherwise èmi náà ń ṣẹ̀ràn rírọ̀ ìjà ń bọ̀ ìjà ò tíì dé o ìjà ń bọ̀ bí mo ṣe sọ fún ẹ o mọ̀ pé mi náà ń ṣẹ̀ràn rírọ̀ o àjọ wà ń géèmù yìí ti pẹ́ ní o. hello ah, hello hello <laughs> oh God phone má ṣe o ẹni tí ò mọ̀ bá dẹ̀ ló ń fọba ṣeré. táwọn ti gbàjà lọ. ẹni sùúrù sá. Godfather. Bẹ́ẹ̀ni sá. Yes sá. Ṣé ká hand over ọjà yẹn fún un? Sorry, sir. Rock All right. Okay. Nice doing business with you. Expressive. ọjà mi mo wá gbà o. ọjà ti tèmi ni báwo ló ṣe débi. ìyẹn ọkàn bí ọjà mi fún mi kí n máa lọ. báyìí. dáhùn. Ah! it's okay it's okay please don't shoot me. níbo ló wà ọjà mi ni níbo Ah. gbà. ọjà mi dà ọjà mi dà ọjà mi dà ọjà mi dà. guys guys guys guys guys ẹ farabalẹ̀ wàhálà ti wà wàhálà wà wàhálà wà. ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ information mi. ìwọ sọ̀rọ̀ ọjà ló ti dẹ́. ṣé mọ ọjà tí chairman ń wá. ọjà tó ń wá tán ní bèbí kan fi ìbọn gbà lọ́wọ́ wọn nínú mọ́tò. ẹ̀ẹ́n tán ní wọ́n fi ìbọn gbà lọ́wọ́ àwọn wọ́n ti rí o. ìrọ̀lẹ́ you serious. yes ṣe rí same ọjà yẹn Festus máa ń ta ọjà fún wọn òun náà ló wà tà fún wọn. Festus yes chairman ti wá ń suspect pé ó dà pé Akínlábí ló ro ìdán yẹn wọ́n lè ti sọ pé ìsídàkí akínlábí dá ọjà wọn padà àbí kó dá owó padà pé tí nǹkan ní ò bá ṣẹlẹ̀ lọ́la òkú á sùn o ẹ̀dẹ̀ mọ chairman pé a sọ̀rọ̀ mátàsí ni chairman tó bá sọ pé nǹkan máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ o òkú tó máa sùn lọ́la ìmọ̀ èdè ní kí wàá sọ fún yín pé kó ní kálukú tèè bẹ́sẹ̀ sọ láwọn pé òun fẹ́ kú kó ṣe kí ni kó bá ẹsẹ̀ sọ̀rọ̀. ní gàgbàgbé jáde à ó ní òkú á sùn òkú á sùn òkú á sùn òkú á sùn tó ń tẹnumọ́ gan tó kú bá máa sùn èmi ò lè sínú wọn. ẹni tí ẹni nọ́mbà wà ní ìtúsẹ̀ ẹni ẹ̀ Mr Festus gbọ́jà o kò ta ọjà o kò sí nǹkan tó kàn wá ń bẹ̀ náà kí lẹ fẹ́ ká ṣe ń sìn. so ó dìgbà tó bá ń sọ nǹkan tó máa ṣe fún àbí. ó yẹ kọ́pọ̀ lẹ sọ fún ẹ pé the only solution tó wà fún wa ni pé ká já pa. lórí ìṣiyẹ ò fẹ́ já pa báwo ṣé wò fi ṣọkùnrin. Ah, ó dà kó ìyá rẹ ọkùnrin ní nídìí ikú ẹ wò bí mi ṣe wà mo ṣe kí ni mo ti já pa. kí ló ṣe gbé ilé ìjà bàbá ṣé ilẹ̀ gbọ́jà. ṣé òun kọ́kọ́ lọ́kọ̀ọ́ ẹ máa lọ ẹ máa dúró ẹ wò ah, ó lọ dúró kó kú. ìyá David ń retí mi lé. ẹ máa wọn ta gan ju business àṣẹ̀ṣẹ̀ lẹ́nu. escape with Kwedi. No problem. Agbọ̀nrín tó sín, ó sún ọjọ́ kú ẹ̀ síwájú ni. Ọjọ́ kú ẹ̀ ó dín kan lẹ́nu. Ọya, shoot me. Ẹ ìwọ ìwọ shoot titi ẹ ṣé bíbọn ló wà lọ́wọ́ ẹ yẹn shoot ẹ. afọláyàn you are a betrayer. you are the betrayer ìwọ gbọgbọ́n ní àìda tó ń gbénú ọmọ ènìyàn tó fi ń pè ọmọ ènìyàn láìda oh. yes aláìda ni ẹ èmi arajà lọ́wọ́ wọ wà tún wá lọ pe àwọn bọ́ìsì ẹ kọ́ wá dènà dọ̀ wọn ọmọ mi kọ́ gbọ́jà yẹn ó rí pé ò da. òun parọ́ now ṣé báwọn ọmọ mi ló ti pa sílẹ̀ yìí kí ni mo ṣe fún ẹ mo gbé ọjà fún ẹ o refuse láti fún mi ní owó mi ò ń lọ lẹ́ni. ẹ ṣe bí english ló wà lọ́wọ́ ẹ yìí mí náà. oya ìwọ yìí ìmí náà ìwọ yìí ti yẹ ìwọ yìí ti tiẹ náà. ẹ kú èmi ọwọ ẹ dẹ kú àtótó ni. Festus kí ló ń ṣe ń bì. ẹ mọ̀ra yín. ọmọ mi ni. lára àwọn boys ẹ̀ tó rán sí mi. ta ló ràn wá. listen gentleman mo rí ẹ lọ́mọ kékeré tó dẹ̀ ní live ara ẹ lò tí wọ́n bá rán ẹ níṣẹ́ dé tòrútòrú sọ fún ẹ pọ̀ jẹ́ o otherwise àpátápàrà ló pàdé yìí o èmi kòròfo tó ń dajì ńláwó rè tán bá ní kán mẹ́ni ọ̀la náà mú o ẹnu ẹnu báyìí lẹ́sẹ̀ fi ń pè kòkòrò ojú ọ̀nà ó bẹ́tà kó máa lọ́nu ẹ má forí gba tí ò yẹ kó gbà. ó jẹ́ gbé gbogbo ẹnu ẹ̀ sàn ṣé iwájú èmi náà ló wà tí òun pòwe tí òun pọ̀fọ̀ ó má ga o ẹni tí ò bá mọba ló máa ń fi ọba ṣeré wo bí mo fẹ́ clear yín ní kọ̀ọ̀kan mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé èmi lẹni náà èmi ni mò ń appear tí mò ń disappear èmi ni mò ń gba ọjà ní ọwọ́ àwọn ọmọ yín tí mo tún tuta tí mò ń pera mi ní bàbá ọjà. wow so ìwọ ló wá ń gbọjà lọ́wọ́ wa. so ìwọ ló ń pera ẹ̀ ní bàbá ọjà ló dá wàhálà lẹ̀ sáàárín èmi àtọ̀rẹ́ mi. wò bí mo ò bá yẹn wá síbi. Si mo kàn fẹ́ clear yín ní kankan ẹ̀yin méjèèjì wáì tí ẹ fi ní kaba yìí àgàgà ìwọ ìwọ ní owó lọ́wọ́ bí o ṣe ní owó tó o tọ́jú ìyàwó o tọ́jú ọmọ o tọ́jú ara bẹ́ẹ̀ ni o tọ́jú anybody. Are you crazy? ṣé mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. ṣé o máa gbìyànjú ẹ lẹ́ẹ̀kan sí i. Akílábí ṣé o lóòdù ẹ ni. mo lóòdù ẹ. Ah, kò yín. Ah, agbára pọ̀ o. wo bí ṣé o máa sọ̀rọ̀ ń sìn kí inú tó bí mi kí n má gba ẹ̀ ní etí. wàá gba etí mi for what. <laughs> akilabi. Ah, akilabi. wọ́n gbá mi létí. Ah, níbo ni ìgbà títí wa. ó gbá mi létí ó yọ lóde kejì. ṣé o máa sọ reason tó fi náwó tó fi tọ́jú ẹbí. ogun jà o màá sọ̀dí o ìdí tí mi ò fi lè tọ́jú ọmọ. ọ̀rẹ́ mi ló ṣe ẹ̀ wọ́n bó máa ti change ni ká lè face ibi tí mo ní à ń lọ. ká lè lọ síbẹ̀ yẹn èmi ò jáde mọ́ mo ò lè jáde ó yẹ kó bí mo ṣe ń ṣe reaction mi gan yẹ kó ti rí ó ti sú mi ṣé báwọn àgbàlagbà náà máa ń sọ pé àjọjẹ òdùn béèyàn kan ò ní wẹ́ẹ́ sì mi nà ó ṣé mo ṣe ń wá lójoojúmọ́ tó ń fún mi jẹ ṣó dáa ni kò pé mi inú mi ò dùn ṣé báyìí máa bá a lọ léléyìí ni. èmi náà ti rò tẹ́lẹ̀ pé mi ò lè máa fún ẹlẹ́ja ní gbogbo gbà ó wù mí kí n kọ́ ẹ bó ṣe ń pẹja. Ah, inú mi á dùn tó bá lè kọ́ mi bó ṣe ń pẹja bí mo ṣe ń tọrọ lọ́wọ́ ẹ̀ lójoojúmọ́ gangan ti sún èmi náà kọ́ mi èmi náà fẹ́ wà òkè mo fẹ́ meet up standard wàtìgbà tí mo ti ṣe tán mo kọ̀ dé ń gbé CV kiri ni máa pè é padà ní gbogbo nǹkan tó wà nù ẹ̀ ó dáa gbogbo máa pè é padà text message mi rí ṣé mi yẹn mo fẹ́ rí kọ́ nísìn ni mo mọ̀ pé education guarantee success anybody enlightenment yẹn gangan nìkan ló wà ń bẹ̀ ojú mi ti láǹsì ṣé nǹkan tí mi ò mọ̀ ni màá ní mo fẹ́ ṣe kí n lọ gba mechanic workshop kí ni kọ́ máa repair your motor láì mọ̀ nǹkan kan má kàn máa jẹ gbèsè ní ṣàánú mi. nǹkan tó wà nù wé pé téèyàn bá ti lajú ní nǹkan tó kọ tó ti mọ ọ̀tún yàtọ̀ sósì wá fi wáṣẹ́ fún rẹ ni. ó dà mo ti gbọ́ kíyàn fi ìtókù wáṣẹ́ fúnra ẹ̀ iṣẹ́ wo ni mo mọ̀ tí mo fẹ́ wá fúnra mi báyìí kí ni mo mọ̀ lẹ́yìn ìwé kí ni nǹkan tí mo mọ̀ lẹ́yìn. sori bí èmi ṣe ń travel lọ sí Dubai lọ sí Cairo lọ sí US kò ń ṣe iṣẹ́ ìjọba o mo mọ̀ pé kò ń ṣiṣẹ́ ìjọba ló ń ṣe ṣàánú mi ọ̀rẹ́ mi ẹ̀yin méjì péré ni mo ní olùmídé ṣebí lòun sọ̀pà kó sẹ́yìn ló ṣe bí ẹni tí ò tiẹ̀ mọ̀ wá rí mọ̀ ó ti wà òkè òun náà ní mọ́tò ṣe bóun náà ń travel kó olùmídé kò píkì kọ́ọ̀nù mi láti bí àwọn olóhùn akin kankan ò ní kun olùmídé dá mi ṣé ìwọ náà ṣàní dá mi ṣàánú mi bá mi wá nǹkan tí mo lè ṣe. sori bí mi ṣe ń travel lọ iṣẹ́ ọjà lèmi ràn nù. ọjà bí kéèyàn máa ta egbògi olóró àwa ń pele gbogbo lórí powder làwa ń pè. Ah, powder or no powder ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n rí rí àwọn tó ń ṣe wọ́n mú wọn tó bá dẹ̀ ti mú wọn máa cast wọn tó bá ti cast pòǹté gbogbo olóró tí òní bàbá sàlẹ̀ kankan wá pàdánù ń lù yìí. nǹkan tó ń ṣe fèmí látọdún tí mo ti ń ṣe tọwọ́ fi tẹ̀ mí òun ló máa ṣe fún ẹ ìṣòro tí mo ní mi ò gbúdọ̀ fẹ́yàwó sílé níjọ́ tí bá gbèrò pé mo fẹ́ fẹ́yàwó jẹ́ ìlọ́wọ́ máa tẹ̀ mí. ó dà àmọ́ mo fẹ́ fẹ́ yàwó ṣé kò sí nǹkan míì tán lè ṣe fẹ́ mi because wọ́n bí mi nìmí náà gbọ́dọ̀ bíyàn téèyàn bá bíyàn tó fi kú lé ayé ọlọ́run á bínú sí. ẹ solution wà wàá fẹ́ yàwó wàá bímọ àmọ́ owó tó máa fún wọn kò gbúdọ̀ tówó ń pé ọkọ mi lówó tí gbogbo ayé máa fi máa wọn pé àyà ń jẹ ni ọkọ ẹdẹ lówó. bọ̀ mo ṣáà lè máa fún wọn lókàn tẹ̀lé máa fi jẹun torí ìsọlẹ́nu náà yẹn tó gbọ́dọ̀ meet up standard bí ìyàwó lówó má ṣe. tó bá ṣe yẹn ti tán. èmi náà fẹ́ ní lárí mo fẹ́ kọ́lé fún ìyá àti kí n náwó kọ́ máa sọ̀rọ̀ mi nígà on trendy nígà on trendy tí n bá lówó lọ́wọ́ kìkì mi akọ mo lè ní two million followers ní Instagram. tó bá ṣe ìyẹn ọwọ́ lè tẹ̀. ṣé dandan tiẹ̀ ni kí èèyàn bímọ ni mo lè má fẹ́ yàwó gan rárá kí n lọ adopt ọmọ. ó ti tán. ṣótán ní inú àwọn ọmọ tí ò tọ́jú ìyẹn wúrà òun ló wá bá mi pé bàbá òun ní owó lọ́wọ́ òun máa máa jí ọjà fún mi tèmi máa máa bá ta tí mo bá ń market tí mo fi ń fún ní owó tó fi ráyè láti máa tọ́jú ara ẹ̀ tó ń náwó bí ẹni tó ń fẹ́ lá. wúrà máa gbà tí n bá délé o. Ah, ah, ó máa nígbéraga o kí ló fún ẹ ní assurance pé o máa délé. Ah, jẹ́ndélé ọkọ kì í roko àrèmábọ̀ o àdá kì í roko àrèmábọ̀ jẹ́ndélé jẹ́ndélé master please. Uh, Festus eh, bóun tẹ̀ wá délé. Ah, màá fẹ́ kó yọ̀ǹde mi bí tàbádé ó ṣáà mọ̀ pé ó tajà tó ń rajà làwọn méjèèjì mi ò dẹ̀ nẹ́ṣẹ̀ lọ́dọ̀ àbí bóyá mo ṣẹ̀ rí so jọ ẹ̀. Ah, ìwọ gan-an ò yẹ ní ẹni tó yẹ kó gbé ilé ayé sọ fún mi ìyàwó àti ọmọ ẹ̀ ó ti lò wọ́n nítorí pé o fẹ́ jogún ayé. tó lè dá ni. kó lè dá. ara ta bá ń sọ fún yín ìwọ níbàjẹ́ òun sọ tèèyàn ṣó yẹ kó sọ bẹ́ẹ̀ má bínú jàre my lord má bínú irú ẹ̀ nìmi ò ní ṣe mọ́. wọ́n fẹ́ máa lọlé ìwọ náà yẹ níyàn tó yẹ kó gbélé ayé. má ṣe bẹ́ẹ̀ kí má ṣe bẹ́ẹ̀. má ṣe bẹ́ẹ̀. Stop there! You are under arrest ẹ ẹ ní sòrò. kò ní da kò bá dáa kó gbé gbogbo ẹnu ẹ dákẹ́ so pé ọ̀rọ̀ tó bá sọ n lọ́ máa lọ against in the court of law. ẹ ẹ ní sòrò èmi ni mo pè yín pé kẹ wá àmọ́ ẹ pẹ́ kẹ tó dé àwọn ọba yìí jẹ́ tí mo fẹ́ jẹ́ kẹ wá arrest ni àmọ́ mo ti ṣe ìdájọ́ lọ́wọ́ ara mi ẹ lè kó wọn kẹ lọ́ọ́ fi òkú wọn wọ̀n fún ìjọba. gentleman abẹ́ta kò cooperate because tó bá cooperate màá fi mọ ifá orí ẹ̀ dànù ni. ìyẹn èmi náà <laughs> ṣé wọ́n máa fẹ́fẹ́ bí Yes? Yes, yes, speaking. Mrs. Akinlabi, yes. Nibusa. I don't get it. What? Ọkọ mi. Kí ló ṣe pẹ̀lú bọ? Ẹjọ́ hospital kò lẹ́wà right now, sir. Sir? eh, eh. ẹ màá kọ́ ìlara sí, sir. Eh, mo ti bọ̀, sir. Mo ti ó please my bínú sí mi. jọ mo fẹ́ jẹ́ kó dáríjì mi mo fi ọlọ́run bá tó dá ẹ sílé ayé mo fi bẹ̀rẹ̀ foríjì mi mo mọ̀ wípé nǹkan tí mo ṣe ó ní agbára gan àmọ́ bá mi wáàyè nínú ọkàn yẹn láti forgive me please. Festus why would you even think of shooting my father he's my dad for crying out loud even if he's irresponsible he's still my father after all báyìí tó ṣe máa yìnbọn padà dì mí fífi tó sọ ṣe bẹ́ẹ̀ náà ọmọ kí bàbá mi ni náà ṣó lè gbárù ni. mo fẹ́ jẹ́ kó mọ̀ pé dáàdì gan ti take a lot of steps torí gbogbo ìgbà tá à ń sọ̀rọ̀ ọjà yìí torí gbogbo ìgbà tá à ń ṣe iṣẹ́ ọjà yìí dáàdì ẹ believe pé àbúrò ẹ̀ ló ń jí wọn ní ọjà gbogbo wọn ṣe change ibi tó ń gbọ́jà pamọ́ sí wọ́n ti ń try láti pa àbúrò ẹ̀ gan yeah èmi ni mò ń bá àgẹ̀ họ èmi gan ni mo sọ fún àbúrò ẹ pé kó má sọ fún un torí pé yẹ torí mo mọ̀ pé òun lọ́kàn ẹ̀rù máa ma bà ẹ́ ẹ bèbè mo mọ̀ pé ìwọ náà mọ̀ pé iṣẹ́ tí dáadẹ́ ń ṣe iṣẹ́ tó lòdì sí òfin ìjọba ni tó jẹ́ pé tẹ́wọ́ pàkúté ìjọba bá mú dáadẹ́ ẹ̀ ó ṣe ń ṣe kan pa wọ́n àbí kọ́ wọ́n lọ sí ìgbèrè fún ìdí èyí jẹ́ ká kọ́ let as in i just want you to let it go please jọ̀ọ́ má bínú. even at that fresh thoughts ọwọ́ ẹ̀ ti yá jù. i know kò síyàn tó máa ṣe tí ò ní dùn àmọ́ o ní láti láti gbàgbé bàbá ti lọ àṣà ní tẹ̀lé wọn kú. please. ó mú pé wọ́n ní ọba tù lánàá ẹ̀wọ̀n bí ẹni tí kò kọ́kọ̀ ọlọ́run má gbẹ òkè gbé òde gbé túbi tìrí ọ̀dà ni ọkọ̀ kúrò bẹ́ẹ̀ rárá. Ah, ah, ah, oh, oh, ọkọ̀ ó tóbi gan-an ṣé torí ẹ̀ náà ni wọ́n wá fi jẹ́ kí Liverpool wá lọ sílẹ̀ bẹ́ẹ̀ yẹn ni. no no no no no Liverpool ti bí ní ìgbòho ẹni ọkọ̀ nígbà tí Chelsea ló máa ṣe ìjọba. Oh, ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ìfọ́n tó gbá lánàá ó ti pè mí kan ó kọ̀ bá owó tíkẹ́ẹ̀tì mi jẹ́ ni. mo tó fẹ́ mọ̀ tí yóò bá ti bí irú bẹ́ẹ̀ má fọkọ̀ gan àwọn òtẹ̀ lẹ́kọ̀ọ́ òtẹ̀ gbá òtẹ̀ gbá ìkọ̀ lọ́tẹ̀ gbá. àwọn ọmọ ọ ti mú precious o ní ah. ibi wọn lè mú sẹ ọlọ́ọ̀bá gan ti mú bọ̀bọ̀ ìsẹ. festus o ọlọ́ọ̀ festus kan náà tó máa ń gbé sábẹ́ tó máa ń gbé drugs tó máa ń ṣe. festus ah, o ṣiṣẹ́ fún chief. i dey tell you. kan náà jẹ́wọ̀n jẹ́wọ̀n jẹ́wọ̀n. òní mò ń Ah, láti ah, festus rèé. mo ń gbọ́ bẹ ṣe sọ náà ni festus náà nìyẹn. àwọn ọmọ yìí ó ti pààyàn òun gbọ́dọ̀ pààyàn náà ni bó ṣe yẹ kó rí náà nìyẹn àbó yẹ kó rí nìyẹn ọlọ́run ṣe o àgọ́sí náà ìjọba ń try wọ́n ń try nǹkan tó ń ṣe yẹn wà kọ́lọ̀ máa ràn wọ́n lọ́wọ́ ọmọ àwọn gbúdọ̀ pa ọ̀rẹ́ fún mílíọ̀nù náírà mẹ́rin mo fẹ́ sáré dé.